nígbà àtijọ́ ọmọ ìyá torí pé màmá ẹ àti mọ́mí mi wà àti nìkan àmọ́ mo jẹ́ kó wọnú industry because sẹ́ẹ̀sì Bukky Wright owó àlè lèmi àti ẹ ti pàdé àmọ́ kò wá act ó wá ṣe makeup consultant ní Mary Kay ìgbà yẹn because ó ti ó ti dọ̀gá nínú Mary ìgbà yẹn ibẹ̀ láti pàdé òun àtàwọn ọ̀dà ló fi kọ́kọ́ ìbò pàdé wá invite mi wá sọ fún mi pé òun náà fẹ́ máa act pé tí bá ti ríró fóun pé kí n máa pe òun wá ní mo ti gbọ́ tọdún náà lọ́hùn mo ti fẹ́ ṣe audition super story mo wá pè mo pe òun nìkan kan mo pè lóko ọ̀rẹ́ wa kan náà tọ́lá lórúkọ ẹ̀ wọ́n ní àwọn ah, máa ti fẹ́ ṣe audition ní super story pé bolówó náà wà ń bàdàn nínú ọ̀rọ̀ kó ń tẹ̀lé mọ́ kíra ẹ̀ wọ́n á pé ó lè lọ fọ́díṣọ́ yẹn pé a lè sọ ọlọ́run lè tibẹ̀ gbá gbọ́ àdúrà ẹ̀ ọlọ́run dẹ̀ tibẹ̀ gbàdúrà ẹ̀ wọ́n dẹ̀ fún irú the rest as you know òun náà ni history bó ṣe bẹ̀rẹ̀ acting career yìí èmi àti ẹ̀ bí ọmọ ìyá alájọ máa ṣe ń ṣe kò sí ààrẹ májà kò sí àjàmá rẹ̀ àmọ́ kọ́kọ́ tí mo mọ̀ nípa ọ̀rẹ́ mi ní pé kò sí nǹkan tó lè ṣe fún Mojí ìlú ẹ̀ máa ń tètè yọ síyàn ni kò dẹ̀ kò dẹ̀ ń lóbi sí ọmọ làkejì jẹ́jẹ́ ẹ̀ ló máa dé gbogbo ọ̀rọ̀ ẹ̀ bí ọ̀rọ̀ ìyá ẹ̀ àwọn ọmọ ẹ̀ àrí ẹ̀ mo lè fàbá lẹ̀ kí n ìyá lẹ̀ mo lè mọ ìwé lè fi ṣẹ̀ sí àkájà mi ọlọ́run wà pẹ̀lú gbogbo wa àwọn ọmọ tó filẹ̀ ibi tí òun ò dé àwọn ọmọ ẹ̀ àjọṣepọ̀ ikú ò ní pa wọ́n rèwe rèwe láàárín àwọn ẹgbẹ́ wọn ọlọ́run máa ṣe wọ́n lórí gbogbo nǹkan tí wọ́n máa fi dé ibi gíga ọlọ́run ò ní jẹ́ kó wọ́n wọ́n ọlọ́run wá wá jẹ́ kí eléyìí jẹ́ àṣemọ́ láàrin àwa ohun tíátà à ní ríkú ọmọdé mọ́ lágbára ọlọ́run lágbára ọlọ́run gbogbo. gbogbo ọfà ibi kó wá sàárín wa ọlọ́run máa jẹ́ kó wá sí òpin agbára jésù. You can also do it. You just have to believe in yourself, dig deep, and do it. And that day, I was able to do it without having any problem instead. How did you hear about Ampasidon? I was going through my my Instagram page while I saw some colleagues uploading it you get so first it was like oh maybe it's just a mistake or something because it was shocking it was shocking for me so i had to call some few people to confirm while i confirmed i was just destabilized we were unable to continue filming daddy everyone started praying for her it was shocking for me because it was so shocking our destiny shall not be aborted. Please, we notice that you've been watching our videos without subscribing. We need you to subscribe and comment on our videos. Let's know what you think. Most importantly, please subscribe now. Visit Bua.com for the latest entertainment news.